ní ẹ̀sìn ààrẹ ẹ̀kọ́ tó wà lọ́wọ́ òun náà ni àpá ohun fi sọlátù jama òun náà ni bí sílá yẹn máa tún mi ohun jama báyìí pé wọ́n máa kí ohun jama wọn sàwọn àmì tí ìkúrí ohun jama bá sàràyé bí lẹ́fà fún wa ó di gbàgbé káàrí pé mistake ni káàmù tó kọ́bà mọ́ta mistake ni náà kó bá aṣọ àfáà rẹ̀ sàn rí ala Qur'an al-Karim ولا لا إله إلا الله نعم يقول عليه بالله يقول لك على النمبر 7 وجود فرجتي في صف ما في سبيس إلا المصاف فالنعم سبيس على المذكري فمقملة مع جواب سبيس إلا لاري صف والفرجة هي الصف ìjọba ìgbẹ́ òun náà ni ààyè tí wọ́n ti láàrin ẹni méjì ìjọ àti ṣùgbọ́n wà ní ààyè wọn àádọ́ àkọ́tọ̀ ọmọ ìṣẹ́ra bẹ́ẹ̀nà mùsùlùmí ní síkìrì ọ̀pọ̀ fún àti láàrin àwọn tí wọ́n kíkù ìdúró pé أن عابد فرجة تسن اتسائها بين الدين إلى كفل مكتر مربع bẹ́ẹ̀ pé àwọn àyè tí wọ́n fi láàrin àwọn tọ́ntún yìí tó bá ń ká kó ọjọ́ yóò tó nǹkan náà pé ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìgbàgbàgbà nígbà ọ̀rọ̀ bàbá dèmí sẹ́lẹ̀m wàhálà aláàwọ̀sílẹ̀ ṣòfò nígbà fọ́dún fọ́dún ìṣọ́lá ọba sọ̀tẹ́lá nígbà oṣù alóko nígbà gbà wọn níyànjú kárí ti ra wọ́sọ̀lẹ̀ ṣòfò fọ́ọ̀tà fún ti ẹ̀rẹ̀ bí àwọn ihò tó kọ́lá àríwá òjò ọmọ pa àwọn yẹn bẹ́ẹ̀ ọ̀nà àìsàn rẹ̀dí رسول الله صلى الله عليه وسلم قال ابو مواسيد عائشة رضي الله عنها أمة الناس لا يعني رسول إن الملائكة إن الله يصلون على الذين يصلون صفوف الله أكبر مواصل عائشة رضي الله عنها إن الله يجب ولوبا وملائكته ملائكة ملكة يصلون على الذين يصلون الصفوف هم كتاب الكرام هم ملائكة ولوبا ملائكة يكتب لهم هم كتاب الكرام هم ذات غيه ولوبا وزاد ابن مجا ومن صد الفرد رفع الله بها درجة الله أكبر قال صلى الله عليه وسلم وصل صفا وصلى الله قطع صفا قطع الله الله قطع الله بيكي يعني أكبر قطعه الله قطع في عيري إمان سلاوية كنكا الله قطع في عيري كنكا cewa sai tsere ne sai tsere ne kai ma ta yi kawai ta tafi da da ta tafi da ويكون تراثه في الصلاة عن طريق لذة المنفذ بالمنفذ والقدم بالقدم لم تراسو تراسو تراسو كي كان حقا تصوض على بوني رونان بكي إجاء فقدك إجاء حجك أي كي تشارعون كنتوا إجاء إجاء نعم káyẹ́ pé ẹni tó wọ sáfìyàn wọ́n wá tọ́yẹ́ pé àyà ní wọ́n kan ìjìká báyìí báyìí Ilé ni kí wájẹ́ tí ẹ̀ṣẹ̀ ń dúnkọ̀, wá ṣẹ́ṣẹ̀ yẹn.

سيدنا أنس رضي الله عنه ما روى صحابة السلام فكي أسيري يتسيري إجكاري إجكاري إجكاري يعني إجاوك له أسوى لينا إفرويتي له ما هي مثل هذا قال النؤمان من النؤمان وزاد ركبتك بركبتك صاحبه خدع orúkú rẹ̀ yọ kan وعداني أثراني بواضحان الطريق المثنى التي يجب أن يكون عليها مصلون في الصلاة أما كجود ومعبده سيدنا أنا سيدنا نؤمن في وأهان wanda tó دلو dúlọ káwà kírùkírù mọ̀dún lórí نظره في wọ́n záré sí títò dáadáa ìrùn yóò wà lọ sọ́dọ̀ ọlọ́run pé ẹni tó ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ta sí ìgbésẹ̀ ayé ẹ̀ ṣe àbí kí n máa pé tí sáfìyàn òdúdá sí ṣe wọ́pọ̀ ọ̀pọ̀ pé ẹ lọ sọ́dọ̀ ọlọ́run pé ẹni tó sì wọ́pọ̀ ọ̀pọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ta sí ọ̀rọ̀ ìṣẹ̀ náà wọ́pọ̀ ọ̀pọ̀ pé ẹ̀mú sí àdìsí ni ó. àwọn ìjọba ti mú sí àdìsí ìjọba ti mú sí àdìsí àwọn ọ̀sán tó ẹ sáfì ẹ̀rọ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ah, ẹ̀rọ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ mo ní oṣù kan bí gbogbo wa tó kan bí màá tó fi ayé wọn jẹbi irú mọ́lẹ̀ bíi ayé mẹ́wàá ẹlòmíì ló ti kíkọ́ láti àbùkù ní kò ló ń da nǹkan nínú àbí mi ó di wa wọn ní ìṣẹ̀lẹ̀ àfa tí bàbá bá rẹ́ bìí rẹ títà rẹ̀ láti ọ̀ títà rẹ̀ láti ọ̀ lọ́sẹ̀ ìsìnkì ó fẹ́ kó bá rẹ̀ ọ̀rọ̀ ẹbí inú ìṣẹ̀lẹ̀ Islam bí ọ̀rọ̀ Yorùbá rẹ̀ pé èkó ni mo rù ní ó ní ẹbí mọ́tò àti ìjà ìlú ẹ̀kọ́ ni ó ní kókó wọ ó ní ọgbẹ́ púpọ̀lù ó ní é tó rọ̀ ní ìgbà nígbà tó fún ìdẹ́mù ìlú ọgbà mọ́ sí wàhálà lókò orí mi àà mọ́ sí pípọ̀ sí lè tẹ́gì ó sáà sí dáadà ó ní ó sì rí ní ọlọ́mọdá àkọ́rọ̀ yìí àwọn tó ti bá ti jẹ́ lákẹ́ ní ìkìlì ẹni tó mọ̀ sí ẹ̀kọ́ bí obìnrin tí bá gbìyànjú tẹ ẹ̀fẹ́ndì ẹsẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ yóò di fèsì pé yíwọ̀ ni onítọ̀hún gánà. ẹ wọ́n ti gba ọlá àwọn fẹ́ǹsì kàkà fún gbòtò rárá ẹlẹ́bẹ̀rẹ̀ kìí mẹ́ta ó dùn àkọ́jẹ́kọ̀ọ́ àyèmọ̀kẹ́rẹ́ ní àwọn láàmù bí a gbé bí ìgbàfà àti ìṣọ̀rọ̀ sí ìjàmbá bá dùn lókù ọba kí àwọn bá lè kí wọn tán ọyọ Allahu ibi kan ní wọn fi ní kara wọn ṣe bá ti sùdúd lórí sùdúd ẹ kàtẹ́kọ̀ọ́ ẹ kàtẹ́kọ̀ọ́ ni àwọn ẹ̀yà ẹ̀fẹ̀ yẹ yóò ti àwọn báyìí ó di wa ọmọ lọba ikú olùwà ó ti báyìí ó di wa tó bẹ ẹsẹ̀ kẹrin wípé ẹ kà pa ní ìgbàdo ó di wa wọn lórí ìdúró lórí ìrùkú ẹ̀yà láti tira wa ìkà tẹ̀síà ó di wa wallahu ta'ala alam náà. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله